أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مقام إبراهيم مصلى وعهد الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال وأمنا واتخذوا من مقام المصير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ بتلى للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين وإذ جعلنا البيت مثابة للناس وأمنا 40 النار وبئس المصير الحمد لله رب العالمين المتوحد بالكمال المنفرد بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا أحد من خلقي أشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أول يفرع بعد سواء المسلمين أترى لكي جرات قال النبي صلى الله عليه وسلم أن ترى مرتبة ما جاك يفهم بوا الله بنسى لكي كان النبي báni sàlẹ̀kọ́ ọlá rẹ̀ àti àwọn ará ilé àti sàhábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam níjọ́ ọ̀gbìn àlìkìyàmá tí yóò lè pò ń lówó lọ láti fi ràyọ ọlọ́run bá tí yóò lè pò nípò kan láti fi ràyọ ọlọ́run bá àfi kéèyàn láì gbé ìwà nìfà pàdé rẹ̀ dákùn ìwà nífàákù tí ó sọ ní mọ̀nàfíkì mẹ́jẹ àgbẹ̀pàdé wọ ọlọ́mọba kọlájàkùn sọ rẹ̀ wá sọ wá bí kọjá pé tá máa sọ yóò yàtọ̀ sí nǹkan tá máa ṣe tàbí tá máa ṣe yóò yàtọ̀ sí nǹkan tá máa sọ àdánwò ńlá olùfi ájì sí fáyé mẹ́jẹ káwọ̀ gbọ̀gbẹ̀ lórí ibú wájú rẹ̀ bá nílò pẹ̀lú ìyọnú rẹ̀ mẹ́fì gbinú rẹ̀ mẹ́rin kọ̀ọ̀kan wá lò ní tó kálukú wá fílẹ̀ tá fi wá ń rán lọ́wọ́ bá mọ́sá bá ní gbọ́dú bá ṣe ń fẹ́ lọ tá a bá gbọ́ tẹ́lẹ̀ èyí ni ojú ọjọ́ fún afẹ́jì ọjọ́ ìrìn lórí la hawla wala quwwata iṣẹ́ wo ni ànábì Ibrahim ṣe tí Allah subhanahu wa ta'ala fi sọ wípé wọ́n sọ́ di ìmáàmù wọ́n yá ìyá ìmáàmù látòkè sẹ́mà bákan náà a tún fẹ́ kí àlámẹ́rí ńgbàtà bá débẹ̀ ṣé ńgbà tí ìmáàmù tọ́tọ́ sí ànábì Ibrahim sáà màlìkà ni àwa àbọ́lọ̀ fúnra ẹ̀ ọ̀rọ̀ ń bọ̀ ajẹ̀mọ́mù tó mú inauguration lọ́wọ́ sí ẹmọ ẹ̀sìn bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀sìn bákan náà àwọn nǹkan wo ní ọ̀wọ̀ lára èèyàn wọ́n tó fi jẹ ìmáàmù Allah subhanahu wa ta'ala pa Nabi Ibrahim láṣẹ àwọn nǹkan kankan wípé kó sí àwọn nǹkan yìí a ní apákanà àfáà ní nǹkan táàtì asọ̀rọ̀ díẹ̀ pẹ̀lú ìrìn ìjẹjọ ṣùgbọ́n bí tá a sọ̀rọ̀ dé òun náà ni àṣẹ tí ọlọ́run pa nábì Ibrahim wípé lára àwọn nǹkan tí wọ́n fẹ́ kó ṣe tọ́jẹ́ kìsọ́nù ìfitrọ̀ òun náà ni alíkhtitán lórí ìdábẹ́ wàjẹ́ abilhadi alẹ́ni akọjọwọ́ ìmọ̀ Bukhari tààlà fi sahihi wípé ànábì Ibrahim ikhtatana wàhúwà ibùnú thamani nasana nígbà àṣẹ lọ rí dábẹ́ ìdé anabi ibrahim ti pé ọmọ 80 years ọwọ́ afẹ́ dábẹ́ fún Allah subhanahu wa ta'ala ní jọ́nà lọ́nà fún rẹ̀ náà ló tó wá dábẹ́ yẹn fashakọ̀ dhalika alayhi ara ní ọwọ́ ń sọ fún Allah subhanahu wa ta'ala wípé tó bá ní sí nǹkan ọlọ́ni ò bá sì sùúrù kájú náà wò bó sì dábẹ̀ yẹn ó lò sí bẹ́ẹ̀ tí ó sọ̀rọ̀ fún mi tí wà máa lọ lára eléyìí àwọn tá a jẹ́ mùsùlùmí gbogbo bí tá a bá ti wà lórílẹ̀ ní láti wà ní pọ́blẹ́mù nítorí pé àwọn èèyàn kan fẹ́ tún ayé rọ ìtọ́lọ́sì fún àwa ó ní òògùn táyé lè tọ̀ tí èso rí rí ìtọ́ wá fún wọn àwọn agbọ̀dọ̀ sọ wípé àgbékalẹ̀ rẹ̀ létí àwọn tí ọ̀rọ̀ pọ̀n lágbára tí a lè fi ìyà jẹ wọn má fi aṣọ àdó lórí ibú bí ti fẹ́ fi wọn bá wọn má fi ìyà wọn gbé wọn má kí wọ́n wọ́n ń gbé káàkiri wípé ẹ gbọ́dọ̀ dábẹ́ fọ́mọ obìnrin mọ́ kọ́dà wọ́n fẹ́ sọ di òfin tàbí gánà ti sọ di òfin kan ní ṣùgbọ́n anabi ibrahim alayisalaatu wasalaam nígbà tí yọ̀ọ́ dábẹ́ àwọn àfáà ní mẹ́ta làwọn pín sí ibi ọ̀rọ̀ yìí apá kan ní alíkìtìtàn dídábẹ́ ìgangan ọjọ́bọ̀kùnrin ni o ọjọ́bọ̀ obìnrin ni o dandan ni dandan ọkùnrin gbọ́dọ̀ dàbẹ́ dandan obìnrin gbọ́dọ̀ dàbẹ́ wọ́n ní kílẹ̀ rí wọ́n ní ṣe bí ànábì sallallahu alaihi wasallam nígbà tó lọ́n sọ̀rọ̀ nàbí Ibrahim kò tán èyí tó fi parí ẹ̀ ni wípé àní tẹ̀bí millata Ibrahim hanifa abọ́ọ̀sọ̀gbọ́n tàbọ́ọ̀sọ̀ ọbọ̀ yìí kó o fi lè máa fi ẹ̀sìn tó fi máa sinmi ọlọ́run tẹ̀lé ànábì Ibrahim wọ́n ní ajẹ́ pé tọ́rọ ń sin ní ṣẹ̀ríà fún ànábì Ibrahim tí sì ń pàdébí láti ẹ̀kọ́ máa tẹ̀lé inú ẹ̀ náà ní dídábẹ́ ìwà ajẹ́ pé dandan ni fọ́kùnrin àtòbìnrin láti kéde o láti dábẹ́ tọ́ba lè jẹ́ pé ànábì wà tìlọ́mà lójú ọ̀rọ̀ kan wípé àní tẹ̀mí millata ibrahima hanifa fatibawo millatihi fi al-iqtital lára ìmọ̀ tẹ̀lé tí ànábì ibrahima ṣe tẹ orílẹ̀-èdè aláṣọ tààlà òun náà ní kọ́ dábẹ́ dandan ní kọ́kùnrin ọ̀dábẹ́ wọ́n lẹ́rìí mi ìtawọ̀ ni ó ní hadith tí ma bàbá yìí hakí gbà wá tí ànàbí ń sọ wípé alìkí àǹkà ṣáàrọ̀ lè kú fúri ìrẹ́tọ̀ gbàsíláàmù yìí irun irun irun tó fi ń sẹ lọ́ni irun tó fi ń da nǹkan pọ̀pọ̀ lọ́ni lọ́rẹ̀ ègé dànù wàhátẹ́tì sí lọ́rẹ̀ dábẹ́ wọ́n ní àlùsàsílà wọn pẹ̀lú tó ṣe gbàsíláàmù lásẹ̀ kọ́ lọ gẹ́rù rí ẹ̀dànù kí irun àlàáfíà mi tọ́jẹ́ ti irun ti ìmọ́lẹ̀ tọ́lọ̀ kó kú mẹ́ wà tẹ́tì sí lọ́rọ̀ ìdámẹ́ walakin hadha alhadith ghayru thabit ṣùgbọ́n hadith kò fẹsẹ̀ mọ́lẹ̀ tiẹ̀ hadith kò sẹ́kì ni o kò fẹsẹ̀ mọ́lẹ̀ eléyìí ọ̀rọ̀ kan nìyẹn àwọn tí wọ́n sọ nínú àwọn àfa wọ́n pọ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ó wípé dídábẹ́ dandan ni fún ọkùnrin asafilẹ ọ̀rọ̀ ẹlẹ́gẹ̀ẹ́ pé dídábẹ́ súnà òun ni fún ọkùnrin mẹ́kírúmà ni fún obìnrin kí là ń èyí tọ́jẹ́ wípé ojú ọ̀nà táwọn ànàbí ọlọ́ntọ̀ ni. ẹjọ́ ọ̀bọ̀ wá tọ̀kọ́ kí ìdájọ́ rẹ̀ etí ìyà bá ti wá látọ̀nà ṣáárí lórí rẹ̀ ìyà ti kọ̀nà kí ó tẹ́fẹ́ wá pè mọ́kúrúmà ìta pè mọ́kúrúmà oníkéyìn mú aṣọ ọ̀fọ̀ kọgbẹ kọwa lọ nígbà tó tún lọ tán tó wá fi sí kó tó wọ̀ gbogbo ń tí ń fi kún aṣọ yẹn òní mákírúmà àpọ̀nlélọ́kẹ̀jẹ̀ fún obìnrin wọ́n ní sẹ́yìn lẹ́yìn lórí ẹ̀ wọ́n láwọn lẹ́yìn wọ́n ní ara ẹ̀rí táwọn ní òun ní hadithu tí a nẹ́bí sàlám ti sọ wípé min hadithi Abi Hurairah wípé khamsun min al nǹkan márùn kan bẹ̀ máa kà fún yín lára nǹkan àdámọ́ ni kọ́dà àwọn ànábì ọlọ́run tí ẹ lọ sáájú yín náà ṣe nature ni ànábì ní alkhitan abẹ́dídá walistihdad àti máa fárun abẹ́ wàtẹ̀kìlímù àbọ̀fírí àti kéèyàn máa gé nǹkan wà nẹ́fùlì ibùdí àti kéèyàn ọmọ tu irun abíyá àníbí òní kéèyàn ọmọ fa o kéèyàn ọmọ tu kí ni o irun abíyá wà kọ́sù ṣáárì àti kéèyàn ọmọ rẹ túbọ̀ mu rẹ̀ lẹ̀. jàmáà tí a bá pè nǹkan ní fítírọ̀ nǹkan tó jẹ́ wípé téèyàn ọba ti máa ṣe é èyí ó sùn mẹ́ranko jọba nàbí adama lọ yọwọ́ àpíà nìsí kákẹ́rẹ́ nìkan kọ́ máa farun pẹ̀ kọ́ wa máa dárun mú sí kírun mú wọn fi wá di pé ọ̀pọ̀ níbi pé o tún ń ká padà ó tún wá kádá yìí kan ó fi wá bo ètè méjèèjì yóò dàbí àgbàlagbà olóògè ni kọ̀ wá lè sọpọ̀ fẹ́ mú gààrí àfi kọ́ jẹ́ pé ìrúnmù ní ìsẹ̀ jẹ́mà ó súnmọ́ ẹranko ju ọmọ èèyàn lọ abọ́mọ èèyàn ló súnmọ́ ju ẹranko lọ. bí ṣe ń jẹrẹsì ni irun náà máa jẹrẹsì. kéèyàn wà kó o pẹrẹ ẹlẹ́dàá tó ní làákàyè kéèkan náà wá dàbí sọ́fẹ̀ táwọn bí kìlẹ̀ yà ló nǹkan náà àwọn oníkó ti mọ́dọ̀ tí ní bẹ́ẹ̀ ṣe wò lọ́ọ̀kan ní ọmọ jọ ti táígà ó di méjì kéèyàn ò sí kọ̀kọ́ mọ́ máa farun abẹ́ kó fi adigbèrò abẹ́ gba kẹ̀kẹ́ ìmọ̀ ọlọ́ kí lè yẹn jọ yẹn náà ó gba bẹ̀ súnmẹ́yìn ìjọba ẹranko lọ àdìta ló súnmẹ́jù wà nẹ́tfùlì ibùdí káwé ọmọ lè jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lórọ̀ wa rírun àbí àìdá ètò sahih kọ́sì kìtẹ́ kọ́kùnrin ọmọ dàbẹ́ sorry ẹ ẹ nípa yín bàbá. arba'ina yawman forty days ṣètùmọ̀ àdéhìsì ni wípé èèyàn gbọ́dọ̀ máa fa ní forty forty days débi pé tí forty days kan ọba tí èèkàn ọ̀gbọ́dọ̀ fa àbí tí ń sọ ni pé láàrin forty days ọ̀gbọ́dọ̀ bá fa yàtọ̀ bí láàrin méjèèjì tẹ́lẹ̀ kejì kò ní máa pé forty days tẹ́lẹ̀ àkọ́kọ́ èyí tọ́gbọ́n ẹni pé pọ̀ aláàárọ̀ àsì forty days bẹ́ẹ̀ sì ni ẹlẹ́ẹ̀kejì òní mana hadith èèyàn gbọ́dọ̀ mọ́ máa fárò abẹ́ rẹ̀ kó tó gbé forty days tí ẹ bá wá ní ànábì fún wa nígbàdéke lórí nǹkan tí èèyàn bá wá ń kọ́ láfa nǹkan yẹn ó ti padà sí inú àyà wípé fálì àdàrí lèdí lè kọ́ lè fún àná àpè tí ẹ bá máa ń yapa tí ànábì sọ wọ́n sọ̀rọ̀ dáadáa kí ló ṣe lè sí wọn an tusiba musiba an tusiba fitina aw yusufu adamu ali inú kébì ọlọ́wọ́ bá kí n fojú gbogbo rẹ̀ láyé ní ọba pẹ́ wọ́n bá ní ẹ̀pà kan lóòkè ìkan lọ́ọ̀lẹ̀ ń bọ̀ lọ fìtínà kan ní ọ̀nà yọ máa pẹ́ sọkùn ní mẹ́bí ó sì sọ pé ẹ̀ẹ́dàkùn sí ẹ̀ẹ́ ṣé ẹ máa gbó kí ní ẹmọ pè ní pé ọ sáwọnú ìwọ ló tó sáwọnú kò ní ṣe sọ. irùngbọ̀n tí a ní òfin ilẹ̀ fífa ní fa kòkòrò tí a gbò ó òjò ọgbádùn yọ wà dàbí ìgbà tí àwọn oyin tí wọ́n bá bo padì ilé wọn kò ní sẹ́wọ̀n lẹ́ẹ̀mejì tó ọba ti bó mi ọ̀nà àti ànábì wí ó sì máa wá níyì wọ́n ní ìjọ́fọ̀ ajé a máa túmọ̀ fòbìnrin àpàlẹ́ ni fún obìnrin àsúnà ah, náà ní fáwọn náà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ò ní wípé alikitan wájibu fi hakki rijal ìdábẹ́fọ́mọ ọkùnrin dandan ni torí kìsì ni ó sọ ní dandan ni torípé nàbí Ibrahim ó ti pé ọmọ eighty years ọlọ́ọ̀ni lọ́ọ̀rì ìfanu abúlé ọ̀yá lọ́ọ̀rì ìdábẹ́. bákan náà ọkùnrin tí ọba dábẹ́ yóò sì ṣe ìbádà ìtọ́ ọmọ kùnú awọ tó bo nǹkan ọmọkùnrin rẹ̀ agbóyé láti lò yóò wà máa jẹ́ mákírùmà fún obìnrin. Isi àpẹẹlẹ fún obìnrin ibi tá àti wá dúró díẹ̀ nìyẹn alikitan ní ìlànà wákìlẹ̀ ń pè bẹ́ẹ̀ ìdábẹ́fọ́kùnrin kí n túmọ̀ rẹ̀ ó náà ní kíkọ́ ti awọ tó bo orí tọ́lọ̀ fi ṣe nǹkan ọmọkùnrin sáà gbọ́dọ̀ kọ́ ti ẹ̀ ráńdì àbíká ti mú díẹ̀ kó ń bẹ̀ àwọn apá kan àfáà ní kẹ́ẹ̀sá ti gé kórìrì ọyọ́ ọ̀ta apákan nínú o kìí ṣe gómìnà yọ́ta o gbogbo àwọn tó kọ́fà rẹ̀ ní ẹsẹ̀ kíni o ní ẹ̀kọ́ kò mẹ́ masala wa ni ẹni tí ó ṣètò kini. Lo ṣe é sì lórí igi orí kìíní ìkó bẹ̀ méjì ni ọ̀rọ̀ ó pèsè àkọ́kọ́ ṣẹṣẹ rẹ̀ lọ wọ́n rí pé kìí ṣẹṣẹ rẹ̀ ọ̀daràn lima jaa fi sunan dàbí dawud min hadith abdul abdul as àwọn sàṣọ pé mẹ́ta tó bàbá ẹ ń bá lọ́ọ̀rì ẹ pèrè dókítà fún yín wàlà yóò là mínú ìbùn ayé ò sì máa ma pé máa tọ́jú èèyàn fàwọn àdọ́mìnà ntọ́ bá bàjẹ́ lára ọmọ yọ ọ́ dá padà o. ó ní wọ́n máa fomi bátìrì sí kí ó kọ́kọ́ fi létí ró sápòló omi kí ló pè é wàhálà nìyẹn lágbà kejì tó bá lọ rè jẹ́ wípé ó gé nǹkan yìí ọmọ yìí kò kù ọ̀tọ̀ ní kùtì mẹ́mẹ́ tó bá gé nǹkan ìtọ́mọ ìbá kú ọ̀tọ̀ ní hukumu ti mẹ́mẹ́ indal hanafiya lọ́dọ̀ àwọn hanafiya wọ́n ní tọ́mọ ìtọ́ bá jẹ́ pé gígé tó gé tó gé yìí ọmọ ìkókù ní sùdíà ní mẹ́mẹ́ ìlàjì díà fifty ràkúnmí wọ́n ní kí lọ́fà tọ́sọ di fifty wọ́n nítorí wípé nǹkan méjì ló ṣẹlẹ̀ kí ni tó o nǹkan méjì fọwọ́ àmà àdúró fi àhàdé yìí mà wọ́n yọ̀ǹda fún bí nǹkan nínú méjèèjì kí lè nìyẹn yọ̀ǹda fún sí bá ní dábẹ́ wọn ò yọ̀ǹda fún bí kejì wọn ò pè bá ní gé orí tí ọ̀fẹ́ dá nígbà tó ti jẹ́ pé yọ̀ǹda fún ìyọ̀ǹda yẹn òní òmù ìlàjì kò bì díya ah, ọ̀rọ̀ yóò kíá kí lè rí wa gbogbo nǹkan pátánú ẹ̀sìn tó bá ti jẹ́ wípé in tó pilẹ̀ rẹ̀ ní dáadáa tó bá yíwọ́ fẹ́ǹtẹ́ ẹ fi tì ẹ ní kú ọ̀nà sí lọ́rùn kí lè rí wa lásìkò Umar radiyallahu ta'ala anhu afọ́jú kan ọgbà ẹnìkan tí ọmọ mú káàkiri ọwọ́ ajẹ́ mọ́sibìlì hajj mọ̀kó náà bẹ̀sì hajj ọ̀pẹ́ ẹ ti mú káàkiri wọ́n sà lọ ré kòtò ẹ dákọ̀ ẹ ti mú afọ́jú lọ tí ẹ ré kòtò tí wọ́n bá balẹ̀ sínú kòtò ta ni ó wà lókè ta ni ó wà nsàlẹ̀. ẹ ti ń fa lé ọ̀sẹ̀ kìíní o ọkùnrin sáàkù afọ́jú wa lé téńté lórí rẹ̀ wọ́n wá kó ẹjọ́ ìdọ́dọ̀ Umar Umar ní bọ́lọ̀ ń fẹ́ afọ́jú ọ̀sẹ̀ bíyà lọ́ba kí orin bọ́nu kálíkọ̀lá wà orin tó kọ́ pọ̀ pípí ẹgbẹ́ mẹ́wo tójú mi kàn àwọn àfáà wa pé méjì lórí ọ̀rọ̀ àwọn apá kan kọ̀ tọ́ Umar wọ́n ní ìdájọ́ tí Umar dá yẹn ó kù díẹ̀ káàtó kì í sáwọn àfáà ayé èsì là ń sọ o àjẹbẹ̀lùgbà ní o ṣùgbọ́n ọ̀rọ̀ kejì táwọn èèyàn sọ ò ní pé wàláhì wàláhì ìmísí ọlọ́run sí ọpọlọ Umar ilé ìdájọ́ tó dáhùn torí ànẹ́bí sọ̀rọ̀ kan wípé kánà fi bani Israel muhaddathun àwọn tọ́lọ̀ máa bá sọ̀rọ̀ wọ́n pọ̀ náà bani Israel wọ́n èsì ànẹ́bí ọlọ́run o ṣùgbọ́n muhaddathun ni wọ́n kí ni ìtumọ̀ muhaddathun kọ́nà ọkà fún yàrá bó kéèyàn owó sàkó pé ah! bọ́mọ yìí ṣe ń ba lọ yọ ọjà nìkan ayé ẹ̀ kó sì rí bẹ́ẹ̀ pé ah! ah! rábò lè pẹ́ ilé ọ̀pọ̀ wàláì kìí ṣe pé wo ṣẹ́ o. ọlọ́ọ̀kẹ́ kọ́láwọ̀ ẹ̀kọ́ kan yóò ṣọ̀ra gbọ́rọ̀ kalẹ̀ pé ah! tí n bá tètè fi bísínẹ́sì lẹ̀ gbèsè ni ọgbẹ́ yẹ fún tí ọba sì fi lẹ́tọ̀ yóò rí bẹ́ẹ̀ fún. àdẹ́bí ni tọ́lọ́ ń bá fẹ́ farú ẹ̀ jáde nínú umma mi umaru ni ọjẹ hadith ni wàá wá tó clear àdúgbò àlọ làwọn kan àdè báyìí nàbí yón kápọ́ lọ ń fẹ́ jáde bíi mi ò wáyé yé mi ni làkà nà umar bá níbi sísọ́nù yẹn umaru ni bàjẹ́ tá ni bàjẹ́ o umar kí ló wá fà tí umaru fi dájọ́ o ìyí tó jí ni wípé ọlọ́run sọ̀rọ̀ kanú alukur'an wípé má àlálímọ́ sì ní nàmí sẹ́bíì gbogbo ẹni tó bá jẹ́ pé ìpìlẹ̀ tọ́jọ́ pàwọ́ àti ẹ̀tọ́ dáadáa ní í ṣe ẹni tó bá yí lọ́bi dáadáa yẹ tá a fi lọ tó sì gbà láti ṣe kò gbọ́dọ̀ jẹ́ ọ̀ràn fún ẹ̀dá kan béèyàn fẹ́ fún ẹ̀ one billion tó bá lòun ò lè máa fa fọ́jú kí ṣé wọ́n pa ni dáadáa ti pìlẹ̀ ọ̀rọ̀ kìí ṣe pé àfihàn àfihàn kìí ṣe tọ́rọ̀rùn. ojú kẹnu ojú kejì iṣẹ́ tó wá gbà yín gan ìrè sí ìyẹn lè màmá màmá lọ rè rè tá a bá wá wọlé rè gan tá a wò nínú ọpọlọ a rí wípé ipa tí afọ́jú òkò bẹ́ẹ̀ ni ọ́ pọ̀ torí afọ́jú èèfẹ̀ tí ń fà á lọ sẹ́yìn yìí máa ń tì lọ wájú ni. ibẹ̀ wò clear. ayọ̀ǹda fún ọ bá ní dábì ọmọ ayọ̀ǹda fún ọ kó oge lásàkárì tọ́ba wá jẹ́ pé oge kìíní ọmọ yẹn ó kú ìlàsọ̀ yìí wo tọ́ba wá gé tọ́mọ òun òkú ńkọ́ odidi díyà ni lọ́dọ̀ àwọn Hànàfíyà ṣe é ti rẹ́ mọ̀ tọ́ba gé tí ó kú ní sùn. Eh, eh, eh, tọ́ba ge tó kú ìlàjì díyà ní bẹ́ńbẹ́ tọ́ba ge tí ó kú odidi díyà kí ìyàtọ̀ ìyàtọ̀ tí ń bẹ́ńbẹ́ ni wípé ọdúnwù yẹn oríkèé yẹn ti ń bẹ lára kọ̀ láàrọ̀ ọ̀pálàpá ayégbénu odidi kí ló wà ń bẹ o odidi díyà ojú kanu apákanu àfáà ní láíláí kò ní nǹkan kan tí ó san ṣùgbọ́n a ṣe sùúrù lórí ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní kí láfi ṣe sùúrù àwọn kan mú wẹ́dà kápẹ́ abẹ́ ti ń dá fọ́mọ kò kulẹ̀ yẹn kọ́ dábẹ́ fọ́mọ wọ́n bá wò pàtì dábẹ́ fọ́mọ ọwọ́ ajá àgbo kan ọ̀sán nínú ẹ̀rùn tara ti yọ tara ti yọ ẹ̀jẹ̀ ọba dámọ́ lẹ́jọ́ ọmọ èrò tán wọ́n ní omi ọ̀daràn wo ti ẹ̀rẹ́lẹ́yìn bẹ́ẹ̀ àárọ̀ náà ló ṣe wọ́n ní kò burú kí ni tẹ́ ẹ lò nígbà àwọn òrì àálà tó lò nǹkan tó fi dábí ọmọ yìí ah! bó ṣe àgbàlagbà ní ẹbá kiri èkánná kìí ṣe pé bóyá èkánná rẹ̀ gé o yóò máa ké ni ó kú ju nǹkan mi lọ tẹ pé yíyọ mọ́ra wọn láti mo fẹ́ ṣe kan ẹ wo bí ẹ̀sìn wa bí ṣe ń ṣe ìmáyà lórí ẹ̀mí. àní gbogbo ẹ̀ ń bá ti pe ànàbí terrorist tó sì pe ẹ̀sìn islam ní ẹ̀sìn terrorism ẹ̀wọ̀n tí ọgbẹ́ yẹ ẹkún ní máa ń gbẹ̀yìn rí wọn. àwa ń bọ̀ níbi hákù títóbìnrin makiruma làwọn apá kan ìsàpàlẹ́ apá kanu àwọn àáfàá ní lọ́dọ̀ ti tàwọn èèwọ̀ ni kí wọ́n dábẹ́ fún mi wọ́n ní kílẹ̀ rí wọ́n nítorí pé ààyè kẹni tọ́lọ̀ ń ṣe wíwò rẹ̀ léèwọ̀ àyàfi fún ta ni o ẹlẹ́tọ̀ rẹ̀ hájà ni ọ̀wọ̀ àmú wọn dà wọ́n ní kí ni hájà náà òun náà ni dídábẹ́ tí wọ́n fẹ́ dábẹ́ fún yìí wọ́n ní sónílà ni wọ́n ní ònílà ìjì ọba ti lè mú ìnira lọ dọ̀rúrọ̀ wọ̀nú ẹ̀sìn tá a fi aṣọ wípé a gbọ́dọ̀ mẹ́sẹ̀ lápẹẹrẹ obìnrin bẹ tọ́jọ́ wípé ara rẹ̀ ọ̀yá wọ́n wà rẹ̀ tí ó tọ́jú rẹ̀ àyàfi dókítà ọkùnrin ọ̀nà tí ó sì gbà tọ́jú rẹ̀ kò gbọ́dọ̀ sásọ lára rẹ̀ ẹ̀mí ló sì bọ́ ọ lọ yìí gbogbo ń tọ́sẹ̀lẹ̀ ìlò lè sọ kí dókítà ọkùnrin kó àtẹ́ǹdì sí ìlọsẹ̀sẹ̀ sọ di kíni o ẹ̀tọ́ ó kílẹ̀ àbáwò ṣùgbọ́n àwọn obìnrin nípa kìtáàlù wọn kìtáàlù obìnrin àwa ń kéékèèké àwọn tó jẹ́ wípé wọn ò mọ ń tọ́lọ̀ ń fi ra nàbì tàbí kí wọ́n máa sọ̀tẹ́ rẹ̀ àwọn wa gba ojú kan mú wọ́n ní ẹ gbọ́dọ̀ dàbẹ́ fóbìnrin mọ́ a sì rí i pé àbòsí mẹ́mẹ́ kí ni mẹ́mẹ́ o àbòsí èyí tí wọ́n dá lọ́dọ̀ ọkùnrin òun lásán yẹn kí ni wọ́n fẹ́ dá lára obìnrin wọ́n máa pè tiẹ̀ náà ní khitan nǹkan díẹ̀ ìwọ́n mú kúrò awọ kékeré ni tí ń bẹ lókè ibi tí ọlọ́run ṣe ní ààyè ìtọ̀ fáwọn obìnrin ka urfi dig tọ́dà gẹ́gẹ́ bí ogbe àkùkọ. tọ́yì iye tí wọ́n fẹ́ mú kó yìí àwọn apá kẹ́dùn àwọn ládùúgbò ni pé ẹ̀ ṣe jẹ́ àmọ́ pè ní hofdu wọ́n wá ń pè ní hofdu torí pé a fẹ́ ìtọ́ ga sókè tá a fẹ́ rẹ̀ díẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kó fi ni jẹ́ pé àpèlé ọmọ wà ń bẹ̀ ká má máa pè tiẹ̀ ní dídábẹ́ ká máa pè ní rẹ̀dí ẹ̀ lẹ́m̀bẹ̀ nítorí pé ààyè àpèlé láyè yẹ tí ò fi ní jẹ́ pé ìkókùkù làákù sórí tàbí ṣe ìtọ́wọ̀ máa hàrọ́kà ọkàn wa yọ máa hàrọ́kà ẹ̀mí wa apá kan ní tọ́ba rí gbangba náà kìtàánù fọkùnrin hofdu fún obìnrin tí a bá wá fẹ́ pa méjèèjì pọ̀ wọ́n wàá pè ní ìdáàrú ẹ wá máa wè máa tipẹ́ tipẹ́ tipẹ́ lọ́dọ̀ àwọn lárúbáwá tí wọ́n bá wá dábẹ́ fọ́ọ̀mà wọ́n máa ṣe ń jẹ báwọn dábẹ́ fọ́ọ̀mà wọ́n hà káàkiri ládùúgbò wọ́n jẹ́lẹ̀ ara wọn oúnjẹ yẹn ni a máa ń pè ní àdírù a máa jẹ́ bẹ́ẹ̀ wọ́n a tún máa pè ní àdírọ̀ a máa wọ́n a máa pè ní àdárù wọ́n a tún máa pè ní ìdárù masala wa dé tọ́bájọ́kọ̀ ìní ẹ dábẹ́ fún tí wọ́n á fẹ́ gbóúnjẹ ìwá tí wọ́n gbọ́dọ̀ sọ́rù òróúnjẹ àwọn àfáà ní kí wọ́n sọ nítorí wípé àpọ́nlé tí ń bẹ́ ń bi tọkùnrin kò tó tó bẹ ṣùgbọ́n kápọ́nbẹ̀ ìní ẹ bá dábẹ́ fún ẹ̀sà pé kọ́lọ́ ọ̀sán bàbáríkà sí àṣàlẹ̀ ìgbójì àràbò fún yín wọ́n ní kí wọ́n mọ̀ sọ tó bẹ ìmáàmù Ṣàfi'í ní ẹ̀jẹ̀ wọ́n sọ tó bẹ tọ́bajẹ́ láàrin àwọn obìnrin bá nìyẹn ti fẹ́ gbóúnjẹ fún wọn lè làmọ́lẹ̀ ràmọ́ làdábẹ́ fún tọ́jà pa ọkùnrin ni wọ́n gbòǹjẹ fún tí ẹ̀sìn pé ọmọ obìnrin ní ẹ̀dábẹ́ fún ẹ̀ má làbẹ́lẹ̀ o ẹ wu ẹ̀sìn wa pẹ̀lú àpẹ̀lẹ́ ẹ wu ẹ̀sìn wa pẹ̀lú ọ̀wọ̀ àwapọ̀ àwọn tí ẹlẹ́ gbọ́dọ̀ dábẹ́ fún obìnrin wọ́n ní ìtọ́lọ́ màdására obìnrin yóò mọ̀ mọ̀ dẹ̀láàmù tó wá ti bàlágà ẹ̀ wọ́n ti bí ọjà sàdánù ẹ̀sìn ọlọ́ bàlágà ọkọ sílé ọkọ rẹ̀ ọlẹ́tọ̀ lu ẹ̀sìn ṣùgbọ́n tí wọ́n bá lọ́lẹ́tọ̀ lu ẹ̀sìn ọlẹ́tọ̀ ta ló lè nàka òkè nu wa pé ó lè fọmọ àwọn ọmọ ọdún mẹ́jọ nílùú yìí náà lòún gbé káàkiri bọ́lá kan mo kó kọ bò lásìrí ní wàá fẹ́ràn ọ̀fẹ́ fẹ́ràn rẹ bó ṣe bẹ̀rẹ̀ sí ọ̀tẹ̀ pẹ̀lú àwọn èèyàn ló wípé òjò ọ̀fọ́ máa wọn ọwọ́ rẹ̀ kẹta ọmọ ọdún mẹ́fà ó lọ sáà kẹsẹ̀ súnmẹ̀ sòkè ṣe bàtẹ̀ bí o wọ́n sá kó ọ̀rọ̀ yẹn wá bá mi àti ìyànjú ọ̀rọ̀ ti lọ bí ọdún márùn-ún ní ìsìn afọ́ ní ẹ̀ kí ló fà tẹ́ ẹ fẹ́ fi ṣe bẹ́ẹ̀ ó torí pé bí àdàbí náà sàsálàm ṣe fẹ́ yà wá aisha ló ká ẹ ti wá sí tó ẹ kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú pó tàbí da ifọ̀ sí àdàbí ọ̀bẹ̀ látòrí ta ni o ìyàwó aisha lára ẹ̀ fẹsẹ̀ wá sí da ifọ̀ sí ìṣèlú ẹ̀ o lẹ́wọ́ ṣe kí ni ó kílẹ̀ àbámu obìnrin. Awa pè wọn sí mẹ́ta torí tọ́lọ̀ ń fa nàbí ní ọmọ alájà gbogbo nǹkan pátá ìrẹ́ mẹ́ta lóbìnrin àwọn ìrẹ́ kan bẹ́nu obìnrin tọ́jà wípé ntí ẹni kí wọ́n rẹ̀ lẹ́yìn tí a máa ń bọ̀ kọ́dà àwọn ìrẹ́ kan bẹ ní mísírọ̀ àwọn obìnrin yẹn àwọn obìnrin wọn bí ẹ bá ti ń dàgbà kí nìyẹn náà máa dàgbà kọ́dà yọ fẹ́ gòtò àsàkárì ọmọ kékeré tí ẹ bá sì ti ń bàlágà wọn ò lè wọ pàǹtì wọn ò lè wọ kẹsí sálẹ̀ mọ́ gbogbogbò ọwọ́ rẹ̀ o ní kó sálẹ̀ àwọn kan wà báwo àwọn ará kan bẹ tí ẹ wà ní ìwọ̀ntúnwọ̀nsì kò pọ̀ jù kò kéré jù àwọn ará kan bẹ tí wọ́n lọ ọlẹ̀ tá a bá ń sọ pé ìran kan bẹ tí wọ́n pọ̀ ìran kan bẹ tí wọ́n wà níwọ̀ntúnwọ̀nsì ìta fi ń geni àgìlàbíyà pé ninety percent inú tribe yẹn bí ẹ ṣe rí nù kèé ṣe gbogbo wọn náà ìbùdó bẹ́ẹ̀ o ìbéèrè wa wá ibo làwọn obìnrin tí yorùbá fọ́ọ̀lù sí náà ẹ̀jẹ̀ ìbáyé dáhùn ọ̀nà tí sì gbàdáhùn rè ṣé ẹni gbogbo tí bá ń bẹ ńlẹ̀ pápá ni máa ń ga tí bá ń bẹ ń bo ńlẹ̀ pápá ó ní kò yé o kò yé sẹ́ẹ́ ẹ wo orúkọ ìbílẹ̀ wa ẹ wo tàwùsá. musoro mùsòrò bò lórí. gbòdògbò gbòdògbò. ẹ wo àgbo wa àgbo ìbílẹ̀ ẹ wo ti títa ni o. tẹ ẹ bẹ díẹ̀ kí ni a máa pẹ díẹ̀ tàwùsá. ẹ wò sẹ́ díẹ̀ tọ̀dọ̀ wa. ẹ ti wa ẹ ti nǹkan wọn náà rí báwọn tọ́jà pé torí ìwọ gọ́lọ́ fi dá nǹkan bẹ̀ ntí ó jẹ́ nǹkan ìyá tiẹ̀ náà ó ju tiẹ̀ lọ. tabarakallah son clear ṣe rí gbogbo àwọn tára fi ń ṣàwàdà díẹ̀ díẹ̀ yìí àìmọye ló ti dàgbà èyàn wà mọ̀ pé ipò lórí àwọn wà. àwọn àfáà ní hukumu tí wọ́n bá bí ìyànpá kí ni kìtàlù obìnrin dídábẹ́ fọmọbìnrin ọ̀ gbọ́dọ̀ sọ pé dandan ni ọ̀ gbọ́dọ̀ sọ pé nta afẹ́ ni ọ̀ gbọ́dọ̀ sọ pé nkàtà afẹ́ nítorí pé ọkọ gbọ́dọ̀ mọ̀ pé mẹ́ta lọ́lọ́run sí àwọn obìnrin yẹn níra wọn. àwọn tó bá jẹ́ pé tiẹ̀ ń rí bí àwọn tí mo kọ́kọ́ sọ ọ́n sí dandan ni ìdábẹ́ fún oúnjẹ ni àbíkáfíẹ́lẹ̀ tó sì jẹ́ wípé ìta ń sọ yìí tó bá di pé obìnrin bẹ́ẹ̀ bàlágà pẹ̀rẹ́ ó dùlà káyẹ̀ lọ kọ́dà kọ́ hakùrà nìtàn àti gbogbo àhàdí. ibi tí wọ́n ti ibi tí wọ́n ti máa rẹ̀gúlétì ọpọlọ rẹ̀ máa ń tọ́lọ̀ ń so mọ́ ṣáwọ̀ ara rẹ̀ ààyè yẹn ni. kí lè rí wa. jẹ́ àmì hadith umi àtẹ́yà. رضي الله تعالى عنها وارضاها والحديث مخرج في سنن ابي داود باسناد حسن ان شاء الله تعالى ẹnu kó àdìsí ìtùgbà àdìsí ọ̀fẹsẹ̀ múlẹ̀ òní kánẹ̀tì bìlì màdínà imra'atun takhtatin obìnrin kan bẹ́ẹ̀ màdínà tí máa ń bá wọn obìnrin dábẹ́ fáàmà wọn obìnrin ọwọ́ ń bọ́ obìnrin kan dábẹ́ ńjọ kan àdébí wa ń obìnrin ìwà ń kọ́ lẹ́kọ̀ọ́ wípé sóorí ntọ́lọ́ ń fi hàn mí ọ̀pọ̀ o èsì gbọ́dọ̀ ṣàbùsì sí láàdẹ̀n hákì gbogbo tó o bá fẹ́ dá lábẹ́ obìnrin má họkàn lẹ o fa inna dhalika ahdha lil mar'a ntọ́bìn fi ń jóbìn nù ntí ó fi máa gbádùn pé àṣé ìdàtọ́lọ́ ń dàwọ̀ ọkùnrin fún akúnwọ́jọ́ kan wa àṣọlọ́ ká fi gbádùn ayé ni ibi tí ó ti mọ̀ nù o wà á habu ilà baali ọkùnrin torí ẹ̀ náà bá sì pé tó bá kẹ́kọ̀ọ́ bí ẹ ṣe é súnmọ́ obìnrin ayẹyẹ yìí máa fi sí é a máa mórí obìnrin sílẹ̀ o jẹ́mọ́ ẹ̀ mẹ́rẹ̀ ni o adébí ayé ẹ̀kọ́ ni o adébí wa ń kọ́ ẹni ìlẹ́kọ̀ọ́ wípé ayé kéése tí a máa wú tegbòtegbò ìdí ẹ̀ ni a fi ń pe kìtánù kan ní kìtánù fìrìàwò ní náà ọdẹ ẹgbẹ̀rún wò lórí lẹ̀ nígbà tí ń pa bàbá ní sọ̀rọ̀ yìí ọwọ́ akọ àwọn obìnrin wọn wá ọjà àgbà ni o ọjà mẹ́kẹ́ ni o ọjà kẹ̀kẹ́ ni o yóò ní kí wọ́n mú báńgíù ní ọmọ pèkínní yẹn ní òde lárúbáwá ntí ń dá lábẹ́ obìnrin tọ́wà ní òkè nítorí obìnrin ti ń tọ̀ yóò ní kí wọ́n fẹ́ ogun abẹ́rẹ́ kí wọ́n wá kọ́ tiẹ̀ níbi tó ti bẹ̀rẹ̀ tí ẹ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ pẹ̀rẹ́ obìnrin lọ́kùnrin lò kíní yẹn sì ṣẹ́kù lára àwọn ìdílé kẹ́ni Sudan gbòde láwọn wo àwọn alákadá àti ẹ̀nà àwọn gbéwèrú tọ́jẹ́ wípé ọmọ wọn tí ọ̀gbá bá phd kò ní í ṣe nìka yóò mọ̀ wá sọ pé kọ́ di orí ẹ̀t àwọn òbí mi ti sàánú mi ò jẹ́ kí wàhálà yẹn ó dé sínú ọpọlọ mi mi ò rí tọkùnrin rò débi pé bọ́kùnrin bá ń sún mọ́ àrà máa ní mi òní ń pè ní kìtánù fìdí àwọn ní àwọn àràlẹ̀ràlẹ̀ rẹ̀ ní làwọn kan kọ́ sí ẹ̀dùn ni àwọn tí ń ṣe léyò ìkàdé ń ṣe àwọn tí ń yẹ ẹ̀fọ́ mi ilẹ̀ gbọ́dọ̀ dábẹ́ fún tọ́ba lọ́ọ̀rẹ́ fọ́ọ̀lù sílùú àwọn tàkọ́kọ́ bí ọkùnrin fifty gorí ẹ̀ lójúmọ́ ó dédé ni. wọ́n wá ní irú àwọn eléyìí wọ́n mú bẹ́ẹ̀ tó bá wá wà ní ìwọ̀ntúnwọ̀nsì ńkọ́ nìyẹn fi gbọ́dọ̀ mọ kí ni jẹ́yìn kí ni ṣáàbù èèyàn kí ló fọ́ọ̀lù sí kí ni àwọn obìnrin ti wá kí ni wọ́n fọ́ọ̀lù sí ṣé ká dáa lọ́dà àbí ká mẹ́ta ó lọ́dà á wà á wo ìrànláàfi sọ àwọn tó bá jẹ́ pé ti wo òpinlẹ̀ pọ̀ jù kò sì kéré jù ó dáa kí wọ́n ra bá a mú díẹ̀ kó bẹ nítorí wípé regulation ló jẹ́ fún ọpọlọ obìnrin nígbà tó bá ti bàlágà tí a ń bẹ ọtẹ pátápátá wọ́n yọ fífi ẹlẹ́nu sẹ́yìn má ọtẹ yìí sáré rí rẹ̀ jẹ́ buhari, nígbà Bukhari buhari bẹ́ẹ̀ Bukhari dàrú mẹ́ta wáyé yá hadathana Abu Nu'aym an Qatada. الليث عن الحسن عن أبي رافع عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم النبي ني إذا جلس بين شعبها الأربع ثم جهدها فقد وجب الغسل gbogbo ọkùnrin tó bá ti jókòó lórí ègìgé mẹ́rin kan lára obìnrin ṣùrùbà ó ṣuabu òní plural ìṣẹ̀lẹ̀fọ̀ àwọn ọ̀dọ̀dọ̀ àfa wọ́n ní kí ni tánàbí mi pẹ̀lú ègìgé mẹ́rin lára obìnrin apá kan ní yàdáha wàlìjìláha tọkùnrin bá ti ele wà lórí obìnrin ọwọ́ rẹ̀ ọtí ọwọ́ obìnrin mọ́lẹ̀ ẹsẹ̀ rẹ̀ ọlẹ́sẹ̀ obìnrin mọ́lẹ̀ kí ló ta fi túbà wọn. rìwáyà mi wá pé ìdá àgọ́ṣìyà rọ́dúnrún mọ́ra tọkùnrin bá bobìnrin mẹ́lẹ̀ tó ṣe kí ni o tó bobìnrin mẹ́lẹ̀ apá kan ní ṣuabu tá nàbí ìwé nù apá kan ní la ìtumọ̀ ẹ̀kọ́ wọn ní ṣuabu yẹn ò ní rìjìláha wàfáàkìdáha ẹsẹ̀ obìnrin méjèèjì àti tan rẹ̀ méjèèjì tọkùnrin bá ti fi titi ẹ̀ náà ti méjèèjì o sẹ́ẹ̀kú tá a bá mú tan bí one ìtàn bí two ẹsẹ̀ three ẹsẹ̀ b four apá kan ní túmọ̀ ìlú apá kan ní la ìtumọ̀ ẹ̀kọ́ wọ́n ní túmọ̀ ẹ̀ ní fàkìdáha wà iskataha ita rẹ̀ méjèèjì àti iska ibo ni wọ́n pè ní iska abẹ́ obìnrin abala bíi yàtọ̀ síbi tó lọ ń ṣe láàyè ibi tí nǹkan ọmọkùnrin gbọ́dọ̀ wọ̀ abala bíi iska kanu abala bíi iska kanu wọ́n ní tọkùnrin bẹ ìbà lórí obìnrin tó fìdí wípé itan rẹ̀ ìbẹ̀ lórí itan obìnrin méjèèjì ó fìdí wípé ó ti bà má débi iska rẹ̀ méjèèjì ìtànàbí ìsọ nìyẹn apá kan ní ìtumọ̀ ẹ̀tọ́ kọ́ wọ́n ní la wọ́n ní ntí àdúsà sọ ní iska tá a ha. wàṣàfùrọ̀tàhà ibi méjèèjì tá a pè ní iskai àti ààyè tí ń tọ́lọ̀ ń dá fún nǹkan tọmọkùnrin etí ibi tí ó ti pààlà àti ẹ̀gbẹ́ ní àtẹ̀gbẹ́ lọ́hùn ó ní ànábì wí fún màjàhádà lẹ́yìn ìgbà náà ọkùnrin yẹn wá ń ṣe kí ni o ọwọ́ ń rò máa ń sí ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ ń gbìyànjú wọ́n ní jahadu bẹ̀ yẹn ìtumọ̀ ẹ̀ ni wípé ó fi wá di pé ó rìlíìsì ìtumọ̀ ẹ̀ kọ́ abadan fakọ̀dé wájàbá lùkúsùn jìmọ́ra kákọ́kọ́ lórí ìmọ̀ wàláhi wàláhi àwọn àfẹ́sì sí wàhálà tí ì sí kékeré a sì fẹ́ sọ ìsìláfù ti bẹ lórí mas'ala yìí adébì ní wájàbá lùkúsùn àlùwàlá ti di dandan ìwẹ̀ ti di dandan fún ọkùnrin yẹn kí n túmọ̀ ìwẹ̀ ẹlẹ́tọ̀ọ́ èèyàn èèyàn jọ wà ó èèyàn wá sọ̀lẹ̀ lórí ó sùnlé lórí ni o ó sì dìde padà ṣé yọ wí àbí ó ní wẹ. wàláì kò ní wẹ ojú kan ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ ó sùn ni àtà masal xitanu xitana tó fi wá ní wípé ntí ń dá lára ọkùnrin ntí ń dá lára ọkùnrin tá à ń pè ní pé wọ́n dábẹ́ fún àti ààyè ibi tá a ní wọ́n ti rẹ tọ̀dọ̀ obìnrin náà ńlẹ̀ fi kanra wọn wájàbalẹ̀ gosulu wa ilam yunzila ìwẹ́ di ọ̀ranyàn kọ́dà kan méjèèjì ọmọ rìlíìsì. ṣùgbọ́n àdìsí kan wá wípé ìnàmàlìmá mínàlìmá kí n túmọ̀ máa wọ àkọ́kọ́ olómi tá a fi ń wẹ ìwẹ̀ ọ̀ràn yàn kí ni máa wẹ̀ lẹ́ẹ̀kejì òní màníyù tí ń jàjà lọ ọkùnrin ìntọ́fà omi tá a gbé léèwẹ̀ omi tó bóòdé nu ara ni o hadithi hadithu thabit lakinnahu rukhsatun fi badiati islam. ànábì wá ṣẹ̀ṣẹ̀ wá sọ di rúkṣọ padà fún wa wípé omi tó bóde òǹkọ́ ni wọ́n máa sọ ìwẹ̀ di ọ̀rẹ́ yẹn gbogbo ẹni tó bá ti súnmẹ́lẹ̀ tọ̀ rẹ̀ tó bá fi èdè wípé ìntàǹpẹ̀ ní khitan ìdàbẹ́ lọ́dọ̀ ọkùnrin àti tí ń rẹ̀lẹ̀ lọ́dọ̀ òbẹ̀ tó bá ti kanra wọn kódà kí wọ́n mọ̀jọ rìlíìsì lọ́ba dìde padà ọkàn rìlíìsì rìlíìsì ah ọ̀gá ló pè mí ah, ẹlẹ́à kò sí wàhálà ẹlẹ́à ẹ tún bẹ̀rẹ̀ wọ́n ràn yé yọ wẹ̀ o wa ilà miunzi masala wa di. Usman bin Affan radiyallahu ta'ala anhu arda ọkùnrin kan wá bá tálẹ̀ tó wá báyìí Said Khalid ó ní àrò àyíta rọ́jò yùjáàbí bùrọ̀tà wàlàmíyùmù tọkùnrin bá ń súnmẹ́lẹ̀ tọ̀ rẹ̀ tí omi kẹ́kọ̀ọ́ ò sì jáde lára rẹ̀ ṣe yọ ọwẹ́ ah, mọ́nù wá ní tóbi ọ̀ jáde lára yata yàtàwọ́ ń tó òwúgọ́ òní sọ́lá yóò lọ rèé sálùwàlá tí máa ṣe é fúnrun ni wọ̀nyẹ́kì sí dákàrọ̀ yóò sì yóò sì wẹ yóò sì fọ nǹkan ọmọkùnrin ẹ wo tẹ̀rìtìbù bí ẹ sì gbé ọ̀rọ̀ kalẹ̀ yóò ṣe kí ni o yóò lọ sàlùwàlà yóò fọ nǹkan ọmọkùnrin sọlọ́rọ̀ la padà mọ́ àdìsí mi wàá kílíà rẹ̀ padà sẹ́rí ẹ ẹ a máa ń ṣe tẹ̀kìdí máa kù tààkìr nínú èdè lárúbáwá ìtọ́ yọ wà wájú wọn lè gbé sẹ́yìn bá mi nítorí ẹ̀kọ́ wà lẹ́yìn tí wọ́n bá ti jẹ́ pẹ̀lú tí wọ́n ti mọ̀ pé táwọn pinlẹ̀ sọ ti yí ẹ̀ kílẹ̀ rí wa jaabi hadith ubay ibn ka'ab ó lò mọ́mọ́ lórí ibà musa salam pé ya rasulallah anabi mò ń súnmẹ́lẹ̀ tọ́ mi wọ́lá mò ń zin omi ò sì jáde kankan lára mi kí ni kí n ṣe anabi ni ẹ̀sìn máa mẹ́sàn mar'ata mi ìtọ́kan obìnrin lára rẹ̀ nìkan kọ́ lórí fọ́nù kìsì náà ni ọkàn àsàkárì náà ni. wàtàtàwàgbà wàtúsọ̀lì lẹ́yìn náà wà lọ rè sálùwàlà kọ́ wá kírun èyí tánà bí padà wà wíwù ó jẹ́wọ́ mọ̀ pé àṣẹ́wù Usmanu ibẹ̀ ni ìsọ̀rọ̀ nísọ̀rọ̀ ìtọ̀rọ̀ ti yé àdìsípìlẹ̀ ti kílẹ̀ rẹ̀ padà náà bẹ́ẹ̀ bá sì ti tẹ̀tíìbù rẹ̀ nù nǹkan wá dẹ́rọ̀ àwọn àfa ibi tí ìtìláàtì ti wá wá nù apá kan nù àwọn àfa ni dìísìn táwọn àwọn dúró lórí pé gbogbo tí èèyàn bá lè ṣe pẹ̀lẹ́lẹ́tò èèyàn ìdọ́kandọ́ ni ó abẹ́kabẹ́ ni ó tí ò bá ti sí pé à ń rìlíìsì sára ara wa kò sí ìwẹ̀ ìkìláfù kọ̀dí bẹ́ẹ̀nà lè rìn lára àwọn tí a wà lórí eléyìí tọ́lẹ̀ ha mẹ́mẹ́ ibùdó Ubaydillah Ubay ibn Ka'b ní mẹ́mẹ́ Azubair ibn Awam ní mẹ́mẹ́ Ali ibn Abi ní mẹ́mẹ́ ṣùgbọ́n àfa wa àtọ́ kìí ṣe sọ̀hábí. So wọ́n ń sọ̀rọ̀ kan èyí tá a fi mọ̀ wípé kìláàfù lálọ́rọ̀ yẹn ṣùgbọ́n àgbọ̀gbẹ̀ tó jẹ́ òdodo tẹ́. àfáà ní inni la astahi ẹ̀mí mi kò mú ilam unzil kọ́dà kí n súnmọ́lẹ́tọ̀ mi kó mi kàkọ́ má lára mi àtà àkìtẹ́sì ìgbà bá tó wẹ̀ ìnara ni tó máa túkátẹ́ torí kíni lìtìláàfì nẹ́ẹ̀sì tọ́rọ̀ náà tá a bá ti ń rí ànábì táwọn ò rí ànábì ẹnu kò lórí mẹ́sàlá yẹn. ṣùgbọ́n mi wò pé kí ni mo fẹ́ fi pàdé ọlọ́run ṣébi tí wọ́n bá tiẹ̀ ní òsì wẹ̀ tí wẹ̀ bá lọ rèé padà wà ń kọ́ tí wọ́n bá sì níwẹ̀ wà tí n bá ti wẹ̀ ṣébi ọ̀sọ́rọ̀ mi mà lọ́rùn mi. ojú àwọn àfẹ́sì nìyẹn tí òye sáfẹ́sì ọmọ tí wọ́n mọ̀ wọ́n mọ̀ apẹ̀ ẹ̀rọ ní máa dájà lẹ̀. wọ́n pawó kalẹ̀ olówó pé méjì ìdajì ẹ̀kọ́ máa báwọn ẹni ọlọ́ọ̀lọ́ lé ẹ̀sìn yòókù láàrin èèyàn fífítì. wọ́n wà máa fèsùn bára wọn jà nìbàdàn iná ẹ̀jẹ̀ ti pín owó ń bá ẹ̀jẹ̀ kúrò bá èmi lọ yẹ̀jẹ̀ àwọn oníkí ló ṣe kọ̀pọ̀ rẹ̀ wọ́n ṣe ohun tó ṣe tẹ́lẹ̀ bá gbóúnjẹ dé bí ṣe ń fi àmùlà sí inú ẹ̀ kí sì ń sọ àpò wọ́n pa àwọn ẹnu kò ọ̀gbọ̀n ní ẹnu mọ́ pẹ̀lú sọ́mùlà sí ìdájọ́ kò sì ní má rí bẹ́ẹ̀ jẹ̀má ẹ̀dá kò torí ọlọ́ téèyàn bá bọ́ ọ̀tà ní gáràjì ọ̀dọ̀ àwọn ọlọ́kọ̀ tí ẹ bá ní afa afa wàláì tọ́gọ́rùn yẹn bá bẹ́ẹ̀ lẹ́yìn tí gbà pé babaláwo ló ń pè. ẹ̀rọ tó yí pé lẹ́tọ́rì sí àgbẹ̀bí one percent ṣé ẹ̀gbọ́n tá a ni. صلوات الله وسلامه عليه من حديث الذي أخرجه ابن مسلم في الصحيح النبي بدأ الإسلام قريبا وسيعود قريبا كما بدأ إسلام bẹ̀rẹ̀ lẹ́sìn àjò tó tẹ̀lé ewu ni ẹtún tún pèrò ewu ni ẹtún tún rúgbìn jẹ́ forí balẹ̀ ìsì padà bú àdábẹ́ yẹn náà. nínú ẹgbà wa mi wọ́n wá bí àdébí léèrè wípé àwọn wo gan ni gúrọ̀ bá wù ojú ìjà àwọn afáàmọ́ ń gbà tu àwọn tó bẹ́ sí ìdàjò jì nígbà tó dájòjì tàbá àwọn tó sọ ẹ̀sìn dájòjì lójú ẹ̀ tí ò ṣe. àdénìkan sọ́jọ́ ni ó ní kọ́dà mo lè gbéra mi sépè nítorí ẹ̀ wọ́n ní lórí kíni ọmọ ọ̀dọ́ yẹn gbowó oṣù rẹ̀ lórí orúkọ tiẹ̀ dá sí ah ó ràn fáfáì bọ̀ fáfáì bọ̀ yìí mo sì máa fi gbà lẹ̀ wọ́n ń fún ọ lówó ní àkìyẹ́ fún ọ lówó. ẹ̀sìn dájòjì anabi wa atúmọ̀ rẹ̀ pé kọ́wọ́mọ́n sọ́ọ́lì hàn àwọn èèyàn rẹ̀ kan ni wọ́n fi kọ́mi sún ìkẹ́fì wọ́n wọ àwọn láàrin àwọn èèyàn tí ó pọ̀ rẹ́rẹ́rẹ́ tí wọ́n wà ní dà òǹkàlùkù ọmọ ìwùlẹ̀ dà lórí àdìsí inú fámìlì rẹ̀ nìkan lọ ẹ ń bá lè nàkọ́ òkè mọ́sálásí pé wàláì kì í mọ̀ wá ń gbọ́ wá sí lásán ìfàǹjà papọ̀ máa Allah subhanahu wa ta'ala mo sì lè sọ pé mẹ́wàá mi ìbẹ̀rù fámìlì wa kò bẹ́ẹ̀ tèmi bí tí wọ́n sọ̀rọ̀. ṣé tọ́ba wá rí báyẹn àwọn àrífi sùúrù kù ọ̀rọ̀ wà dé wọ́n máa fọ́ tọrọ yọ̀ọ́dà sí i. à ń sọ pé ọmọ sọnù wọ́n nípa lọ gbé ká lọ gbé gòdò ká eré ọmọ ṣé ọmọ òdu ogbó jẹ́ ní àṣẹ yìí lọ ẹ bá tù bá padà oyin náà ni ọ yarí àwọn ẹni bí ọ̀nà ló one thousand ẹni rẹ kọ́ wà wà láàrin wọn bóòlù ti fẹ́ nísìnyí tó ti bẹ́ẹ̀ náà àwọn ẹ̀ta oró iná ẹ̀kún náà là ń para wa o ẹ̀mí ọ̀nà òtún papọ̀ o ẹ̀mí ọ̀nà òsèkéde o kọ̀ papọ̀ kí sùn òsì jẹ́ wà lẹ́yìn. جاء من حديث عبد عمرو بن العاص رضي الله جاء من حديث سعد بن عبد الوقاص عن طريق ابن عامر عامر لما سعد بن عبد الوقاص ó ní bàbá àwọn olóòn náà wà lára àwọn tí wọ́n wà pẹ̀lú ànàbí dọ́kan tánàbí fi ń bọ̀ ní aliya aliya yìí dàbí nọ́ọ̀tì Madina àbí wàá rìn bọ̀ láti bẹ̀ ọwọ́ akọjá ní mọ́sálásí àwọn bàbí mà áwíyá àbí bàwọ̀ mọ́sálásí yẹn lọ fasọ́lá ní bá ń kírun bẹ́sẹ̀ àbí nàbàlí pé ń kírun nànà bá ń kírun lẹ́yìn ànábi jẹ̀mọ́ àwọn èèyàn kọ́ máa pè àwọn ní alùsùnà lónìí wọ́n máa pè àwọn ní tahajud night àwọn ní ànábi náà kírun náà fún àtàwọn èèyàn náà kírun lẹ́yìn rẹ̀ ànábi ìwọ mọ́sálásí ń kírun lọ sí yóò ní ọkọ lẹ́yìn rẹ̀ ni ṣé wọ́n kì í tìrì kọ ìyà pé amásìkò báyìí àfẹ́ kírun náà fìlà báyìí láì ṣe ìsìnkọ́ láì ṣe kùsù àmì wàá kírun ìtàn wàdà àfà àtọ́ àmì wàá bẹ̀rẹ̀ sí bẹ̀lọ̀ kó wá pẹ́pẹ́pẹ́ lórí bẹ̀lọ̀ yìí wọ́n sọ àbà wàá ní ànábì tí ó sì ànábì ní sa'altu rabbi thalatha mọ bẹ̀lọ̀ wọn bá mi ní nǹkan mẹ́ta fọ àpáàdé fìntẹ́yìn wà mẹ́nà àdé wáhídà ọ wá fún mi méjì nù mẹ́ta ó lóun ní fún mi nǹkan kí ni túmọ̀ kọ́kọ́ bẹ̀ sa'altuhu allah yuhlika ummati bisana tàfífù náà sanna ọdún nìyẹn sanna ìyànnú tíyàn tí ìyàn tí ó kárí ilé tí ó kárí oko bẹ́ẹ̀ni bá tiẹ̀ ń pa wọ́n lẹ́gbẹ̀ẹ́ kan má jẹ̀bi ọ pa wọ́n lábala abì kan ẹ ò bá ti Somalia ṣẹlẹ̀ ẹ ò bá ti Niger ṣẹlẹ̀ sóde Nàìjíríà mi la tí n bá lọ tán má da ìyẹn sí gbogbo ayé lẹ́ẹ̀kan kan ọlọ́run ni mo bọ̀ pẹ̀lú òkú ọlọ́run ìní fìyàn pàṣẹ ẹjẹ́ ìní fìyàn parẹ́ wọ́n máa rí tí wọ́n máa jẹjẹ. wàṣẹ àìtú àlà yóò lè ka ummati bil gharqi mo ní tó dákun irú omi ìbínú tó ọ̀rọ̀ jọ́sí tọ́jú omi tú fáánù mọ́tò ọ̀rọ̀ lórí umma mi kó o tún fi payẹ́rẹ́ fa àtọ̀ àìníhà ọlọ́run mo tún gbà fọ́ ẹlẹ́ẹ̀kẹta wasa altuhu allah yẹjẹ alaba sahu bẹ́yìn náà wáyà mi allah yẹjẹ alaba dọ̀hún fitata lè bá àwọn tó mo wá bẹ́ bẹ́ bẹ́ kọ́mọ̀ jẹ́ kí umma mi kí wọ́n jẹ́ wàhálà fúnra wọn kó jẹ́ kẹ́mi wọn papọ̀ kí wọ́n mọ̀ pé kí wọ́n nífẹ̀ẹ́ ara wọn ọlọ́ọ̀ni ìwọ̀n gbà. wà lọ́wọ́ àdé mọ́sí alọ́wọ́ àdé kí ni mọ́sí aláṣẹ ó dèdè wípé ní ìgbà tálẹ̀ mi ti aṣọ báwọn. ṣebí jáàmù hadithi àbí ìrọ̀rọ̀ta rọ́tì ẹ̀tàràdọ́ anabi ni iftarakọ́tì yahud àlá. إحدى وسبعين فرقة أو fintaini ṣaku mẹ́mẹ́ wọ́n pín seventy one or seventy two wasatẹ̀fẹ̀tẹ̀rìkù ummati hadihi aláfàláfin wasabirina firikọ ṣùgbọ́n umma mi ó pín sí seventy three tiẹ̀ inú ẹgbà wa mi mila ìyọnu riwaya ti màáwíyà anabi ni kullihim finnar gbogbo inú rẹ̀ ni ẹ lọ finna gbogbo ní ọdún lọ ilà wáhídà àfẹyọkàn kí wàá nà lẹyọkàn náà wàhíyà jamaa ó làwọn tí wọn dúró lórí ntẹ̀mí ànàbí dúró sí jamaa ẹ̀ pọ́s ntaafi parí tẹ̀síìrì tó nírè kullihim finna gbogbo pátá iná ni ẹ lọ ṣé àwọn tí ó wáyé tí wọ́n yà nínú ẹ̀sìn Islam yìí ṣé seventy two wọ́n jẹ́ táwọn tí wọ́n wà nìjẹ́ náà wà jẹ́ ẹyọkọ orí rẹ̀ wàláhì lẹ́dí láìláìlá wa apá kanú àwọn àfáàsẹ́ gbìyànjú lórí àti sú gbogbo àwọn fíríkọ̀jọ sí seventy two ṣùgbọ́n ìgbìyànjú ni wọ́n gbàládà ń bẹ̀ ṣùgbọ́n ìgbìyànjú yẹn ò rí bẹ́ẹ̀ inú wa ni àfáwà sẹ́kísẹ́kì inú àfáwà ibnu jawzi filikabair inú àrùn àfáwà fakhruddin arọ́zi wọ́n pọ̀ wọ́n pọ̀ bá nù àwọn àfáà sunna ṣùgbọ́n wọ́n yí tí ìjọ yóò pè sí yóò ju seventy three lọ ṣùgbọ́n iye kí owó orí wọn jẹ́ ẹ̀yọ̀ kẹta nàbí ni ọ wà lìjẹ́ náà kí n túmọ̀ rẹ̀ kí ni ìdájọ́ àwọn yòókù torí nǹkan wo ló jẹ́ àmọ́ wípé wọ́n ó ju seventy two lọ nítorí pé ànábì yọ kọ́ìdù kan kó kí ni kọ́ìdù náà zaman walimakan ànábì ọ̀dà akọ àyè kan pé ni wọ́n ti fọ́nká kò sì dá akọ àsìkò kan tí ọba ti wá láàyè tí ó lásìkò wọ́n máa fọ́nká sí náà ni sọ̀gbọ́n àwọn ọ̀nà ìbàdàn yìí nìkan ó lè pẹ́gbẹ́ fifty sára tí ń sọnù. àwọn tánàbí wàá wí ó ní gbogbo àwọn tí wọ́n ń lù tí ọlọ́run ọba tó sọ fáàlì bí sọ̀rọ̀ sálàm hom alùwàhí àwọn tó lọ ń ṣàdéhùn ìyà fún ni wọ́n mú èé sẹ́ńtì ọ̀rà àná ọlọ́run ẹ̀ńtọ́lọ́ba jẹ́ ọwọ́ náà nù wọn ọlọ́mọdé àwọn ọlọ́mọdé náà ọwọ́ náà ó déwọlé túbà ó kò sí ẹni tí wọ́n bà ló ń bà ló kèfèrí tí ọ̀wọ̀ náà ọlọ́run gbé tí ọ̀wọ̀ náà ọlọ́run tí òde jáde ń bẹ̀mọ̀ ṣùgbọ́n o ìtumọ̀ ẹ̀ ní pé gbogbo ẹ̀ bá ti ya kú o níbi tẹ́mi àdájọ́ yìí ṣe ṣùgbọ́n káàdùn alìmílà ọba àṣàmàlà ìlànà wọn náà máa ń tọrọ sínú lọ ìkìr ìṣògbẹ ìṣògbẹ ṣùgbọ́n ní àwọn nǹkan kọ̀ọ̀ kankan lọ tó ọba ti lọ jáde òde wáyé tẹ̀lé ìdí mẹ́lẹ́mẹ́ ti gbé kí o kìí sọ ọmọ ẹ̀dẹ́ tẹ̀lé ìgbò tí ọba máa ṣe bọ́ èyí tó ní ọwọ́ àṣẹ bẹ́yà ó ń kàn fi ìkó olómi ọbẹ̀ kì í sọ ọmọ náà kò sí kú òun ìsìlámù kó lè fi nà tánà bí wí kó lo àárín wàyí gbogbo wọn pátá ẹni ọlọ́run kò kọ ọ̀yà ìrànyàn bó ń kálukú bá ṣe wá lè bàjẹ́ tó bẹ́ẹ̀ ni ìyá yóò ṣe tó ṣùgbọ́n mùsùlùmí ni wọ́n. oyè sọ ọmọ kò ti pẹ́ tiẹ̀ pé bọ́lá àtọ̀jẹ́ tmc ládùúgbò yìí ọ̀sán lábẹ́sùn mọ́ ọmọ etí ẹ̀ ọmọ tàdọ́fónò sọ pé òkì mẹ́ ọmọ burhan sọ pé òkì mẹ́ yàtọ̀ sí kẹta a máa yọ mo tún yọ ń dòwe ní ní abáko sórí Facebook pé resource payment ti di permanent executive tó ta ní o MSS nítorí wàláì MSS ìṣẹ̀lẹ̀ wàláì gbogbo ẹ̀ tó fẹ́ sọ nígbẹ́ láàrin gbà fún gbogbo tó ti kí ni o tó fẹ́ sọ MSS nígbẹ́ láàrin gbà fún torí pé ẹ̀ ń ṣèkà fún àwọn ọ̀dọ́ ẹ̀dá kò nígbà tí ẹ̀ wà ní ẹ̀sọ́sẹ̀ tí ibẹ̀ ní yunifásitì tí wọ́n ní kéèjì ìgbẹ̀ ní àmọ́ yà á máa darí wọn ni because àmọ́ yè jí ìgbà ọ̀ lọ́wọ́ fàdíṣẹ̀ lẹ́tà rẹ̀ ya tọ́jà pé wà láì ní bẹ́ẹ̀nu súdẹ́ẹ̀tì mi tó ju lẹ́kítọ́rà mi lọ ọ̀kan náà ẹ̀jọ́ sọ̀rọ̀ bí ọ̀sẹ̀ tó lọ ọwọ́ sáré tíráfù pẹ̀pẹ́pẹ̀ lẹ́kítọ́rà rẹ̀ bá ní pé kò ní sẹ́ẹ̀sì àbùkù because òun ò má kí ẹ̀ fún kéríkà lẹ́kítọ́rà ò ní ẹ̀jẹ̀ ẹgbẹ́ òbí yẹn àbúrò mi ìṣẹ́gbẹ́ ẹ̀gbọ́n yín. àfa ẹ̀ sì lọ sí wúwúra ni wà láì mọ lọ ibi tí mo lọ tí ẹ bá yẹ gbé yẹn sí pé ìwọ mú yẹn tí ẹ bá sì gbé sàdúrà fún yẹn ìwọ mú yẹn èyí ọmọ fẹ́ ló pé kí mo ṣe wẹ̀ ló pé tí ìmà ní àṣà ọmọ fẹ́ ló pé ó bẹ̀rẹ̀ àfa ní ìdí ìmà ní kò mọ́ àbí mi wọ̀ ọ̀rẹ́ mi sínú ọmọ ilé ìrọ̀mà pé òní dáyé ṣe ṣé eré ìdí ẹ̀ ti jáde ẹ fẹ́ stúdẹ̀ntì rẹ̀ láàrin ara wọn ẹ jáde ìwọ̀n náà sọ àdíìfì náà kẹ́ni kó nìdí ni wọ́n kọ́ sọ pé àdíìfì tẹ̀ bọ́ yẹn tọ̀ ìfì ni kò sí rí jọ tẹ́lẹ̀ làwọn ọmọ pátákì ìdòwò ní jàábù làwọn fẹ́sì kà kó pọ́ǹkì ní ẹ̀fí ìdọ̀kọ̀ ilé òrògbà nígbà tá a tura wálẹ̀ pẹ̀lú òdodo láyé ní ìsìn kan ti á díẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ni ló sta àwọn ẹlẹ́fẹ́ ló fi jáde sáfà báyìí ẹ̀yọ́ kó ìwọ́ tẹ̀ sáfà wọ nàìjíríà ni àsìkò oúnjẹ tí wọ́n fi ọ́ sàmì irun kò sẹ́ni tó tún lọ sùúrọ̀ márùn lẹ́yìn fájà ìdúró yìí lọ ní mo ti pẹ́ tó ti wà ní sẹ́yìn ìwọ tó yẹ kó o wá sẹ́yìn lọ wà ìwọ tó yẹ kó o máa padà tó yẹ kí gbogbo yóò sara yín jọ padà káwá dá ibì kan lẹ̀ lápapọ̀ káàpẹ̀ ní headquarters ìgbẹ́jọ́ gbogbo student lọ́wọ́ tó mùsùlùmí tí mi láì ṣúṣẹ́ wọ́n ní ìdè owó ni o sùn kan ní ìdè àti kọ́mọ́sì ni o ọ̀gá kẹ́ńtà wọlé àbúrò ni o wọ́n aṣọ ní tó ẹ̀kẹ́ ẹ̀jẹ̀ lò ẹ fi ìkọ́fẹ́sìn ọ̀nà ẹ mọ̀ pọ̀ sápò ẹ mọ̀ pọ̀ sí kiri o ní ìdè ní ìdè dáadé sọ wá rí wọn tó sọ pé mẹsẹ̀s ni mí pèmí lẹ́mẹsẹ̀s ní tó wù ọ ní orí o pèmí èmi ò sí kankan ṣùgbọ́n mo mọ̀ lẹ́yìn àgbẹ̀bí ìsọ́nà bá ń sọ́nà wá sọ kan bọ́ ọ bá ṣe fẹ́ kọ́ lọ́wọ́